نعم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وآل إبراهيم إنك حميد مجيد ليتي أدبك الله subhanahu wa ta'ala eléyìí tó tún mú wa rí ọdún yìí iléyà ọdún yìí fourteen forty seven ìdíjìrì ọdẹ ọlọ́run ọba subhana pẹ̀lú ọpẹ́ tá a dá yìí ọlọ́jà rí tó kọ́ lóra rẹ̀ kásí pẹ̀lú àlàáfíà kásí pẹ̀lú ẹni ìgbàdùn. mo kí gbogbo àwọn bàbá wa níkàlẹ̀ ọ̀gá àwọn ẹ̀gbọ́n mi pátá ni mo fi ní kalẹ̀ ìhàj àti lọ́wọ́ àtọ̀rọ̀ máa ń gbájẹ́ lọ́dà mi àtàwọn àti ilé tí bàbá wa wọlé ẹ wá wọlé àyè tí wà nígbà yìí. ṣùgbọ́n lọ́dà wa mọ̀sán ẹ wọlé ẹ wọlé a má wọlé. so mo kí bọ́dà wa tajudeen mo kí àwọn bọ́dà wa àgbà bọ́dà wa bìbàtà mo kí àwọn bàbá wa bìsùbà ọlọ́nkọ́bà àti mo kí àwọn bàbá wa àgbà náà bàbá wa mọ̀gáṣẹ́ mo kí kọ́lọ́nkọ́bà ní kí àwọn bàbá wa gbogbo àwọn bọ́dà mi pátá ni mo kí bọ́dà wa Kọmarudin bọ́dà wa Mikael bọ́dà wa Nuh àti gbogbo àwa tí a jẹ́ sísá wa wa pátá ni mo kí nítorí àkókò kọ́lọ̀kọ́ bá kí wa àti àwa tí a jọ jẹ́ akẹgbẹ́ Abu Mariam gbogbo àmọ́ kí wa àbùrọ̀fẹ̀ eh, eh, gbogbo àpọ́ta ni mo kí ìní yìí òun ní ṣe ọjọ́ kẹtàlá nínú ọ̀sùn zolhijja èyí tá ń pè ní oṣù kejìlá ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún mẹ́tàdínní àádọ́ta hijra asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. ọ̀rọ̀ tí a sọ pàtì nípa mọ̀lẹ́bí òun la fẹ́ kàn mọ́ sí lọ́dún tó rí kọjá lọ nígbà tá a ti jẹ́ kó yé wa wípé ìdá mọ̀lẹ́bí pọ̀ ẹ̀sìn ni jíjá okùn mọ̀lẹ́bí ẹ̀sìn ni ọlọ́run dákun má jẹ́ kásẹ̀ sí ọ. ó sì tiẹ̀ ti tó fún wa ọ̀rọ̀ tí Ànábì sallallahu alaihi wasallam ń sọ nù hadith Anas bin Malik radiyallahu anhu tó jẹ́ ó wa wípé ẹnì yóò tó bá nífẹ̀ẹ́ sí àmì yóò bù sọ́kọ́ láhùn fi rẹ́sí wọ́n yóò ń sa láhùn fi ásáré pàlíyàsì lè rọ́ọ̀hìmọ̀ ẹni yóò tó bá fẹ́ kí wọ́n tẹ́ àrísì kílẹ̀ fún kọ́kọ̀ kó bù háyà ó ti lówó tẹ́lẹ̀ ó wá fẹ́ kó yẹn pọ̀ ó ti lọ́lá tẹ́lẹ̀ ó yẹn tún pọ̀ ẹ̀sẹ̀ tó fẹ́ gùn lẹ́mìí wọ́n pẹ́ láyé pàlíyàsì lè rọ́ọ̀hìmọ̀ wọ́n da mọ̀lẹ́bí rẹ̀ pọ̀ kọ́ sọ pé mọ̀lẹ́bí o mọ̀lẹ́bí o mọ̀lẹ́bí rẹ̀ ọ̀dà pọ̀. a rí i pé lọ́dún tó lọ́mọdé sọ fún wa yìí pé nínú ẹ̀kọ́ ta níbi sọlá àlọ́ sọlá ń kọ́ wa òun ni yìí pé ta'allamu min ansabikum ma tasluna bihi arhamakum ẹ lọ kẹ́kọ̀ọ́ àwọn fámìlì yìí ìran ẹ̀ pọ̀ délẹ̀ níbo nìdílé ìyá níbo nìdílé bàbá kẹ́ẹ̀kẹ́kọ̀ọ́ gbogbo wọn délẹ̀ tàlàbúrò ìyá tàlẹ̀gbọ́n ìyá tàlàbúrò bàbá tàlẹ̀gbọ́n bàbá gbogbo yẹn ti sọnù lásìkò yìí ń fi o kọ́lọ́wọ́n balẹ̀ kí alákọ̀ọ́sọ àtúnṣe wa o láti sì má gbàgbé tí àwọn bàbá wa bá ti jáde láyé àwọn ìyá wa tó ti jáde láyé dáadáa wọn ọ̀tán o dáadáa wọn ọ̀tán o Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma ó jáde níjọ́ kan wọ́n á pàdé lábá oko kan láyìí kẹ́dẹ̀rẹ́ nígbà tó fi pàdé lábá oko ó wà lórí nǹkan ẹ̀gùn ọmọ bíi kéèyàn gbé ọkọ̀ jáde ó wá bọ́ọ̀lẹ̀ nínú mọ́tò ó tún wá wé láwà ní ó tún láwà ní yẹn lórí ó wá lọ wé fún lábá oko yẹn mọ́tò rẹ̀ tí ó gbé dání nì ó gbé fún lábá oko wọ́n ní kí ló dé lábá oko lòún ń dá lọ́lá báyìí tí bá ti fún láwà ní lásán ti tó kò nídìí kó sọ̀kà lórí ràkúnmí rẹ̀ ó ní bẹ́ẹ̀ ni o ó ní torí ẹni tẹ́ ń wò yìí ọmọ ọ̀rẹ́ dádì mi ni inú ẹ̀kọ́ tí mi dẹ̀sì kọ́ lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run sọ̀lá àlẹ́ ọ̀sọ́lá ni wípé ìnà abẹ́rọ̀lẹ́bí rí àníyẹ́sìlá rọ́jò àhàlàwọ́dà àbí ìhì nínú dáadáa tó fi ń tó dáadáa òun ni kéèyàn da olólùfẹ́ bàbá rẹ̀ kó ṣe dáadáa sóńtàn gbọ́ ọ̀pọ̀lọpọ̀ wa láti fọ́n kínní ìjánsìn wọ́n dà pẹ́lú mi bá kú náà bàbá àbí ọgọ́ ẹni tó dákọ̀ náà nìyí bó ti lọ bí ìtẹnìkì ò ní kíra wa mọ́ àbúrú ah! leléyìí o èèyàn lè rójú rere ọlọ́run ọba o nítorí pé ìjákun mọ̀lẹ́bí ẹ̀ṣẹ̀ ńlá ni ọ wà ń bẹ̀ yìí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò dàpọ̀ mẹ́ni tó bá da mọ̀lẹ́bí pọ̀ ó ti jáde sẹ́ni tó bá já ikùn bí ọlọ́run sì máa jákò lọ́dọ̀ rẹ̀ àánú rẹ̀ ò ní dọ̀dọ̀ tó nípa bẹ́ẹ̀ tá a bá fẹ́ dà mọ̀lẹ́bí pọ̀ abala tí mo fẹ́ káwò lé ní nìyẹn ká dà mọ̀lẹ́bí pọ̀ là ń gbọ́ kí là á fi dà mọ̀lẹ́bí pọ̀ nínú nǹkan tá a fi dà mọ̀lẹ́bí pọ̀ gbogbo ẹ̀yin olùgbọ́ mi ẹ̀yin ẹ̀gbọ́n mi àtàkùnṣe akẹgbẹ́ àti ẹ̀yin bàbá mi ẹ̀yin bọ́dà mi ẹ̀yin àǹtí wa owó mẹ́mẹ́ o àwọn tọ́lọ́mù bá ti ní ká ní owó ẹ má jẹ́ àṣà o ó ti sọ lódodo ọ̀gọ̀rọ̀ náà àwọn ẹni tí wọ́n máa ń ní owó lọ́wọ́ fún ifẹ́ fún yàn lówó tó tó yàn owó tó ṣe pé títí ayérayé wà á ní bùkátà tí wọ́n lọ máa ń fún yàn bẹ́ẹ̀ léwu ẹ àwọn tó bá jẹ́ àǹtí wa àbábúrò wa àbí bọ́dà wa ni kódà àbí bàbá wa ni tọ́lọ́mù bá kẹ́ wa ẹ jẹ́ á fún wọn ní túwọ́ lọ́rùn mi jáwọ́ kò lọ́dọ̀ mi ní nǹkan tí ó tó ẹ jẹ́ á fún wọn owó ó wà nù gàdá àfi àmọ̀lẹ́bí kan ẹni tó bá ní bákan náà tó bá tálákà láàrin akáwọ́ ní ọbọ̀ láti máa kún lọ́wọ́ ó ní di jíjẹ ó ní di níná ó ní di bùkátà ó ní di aṣọ wíwọ̀ gan ó tó ní di ibùgbé ọlọ́mọ kí èèyàn lè ti sàká sùn nínú ṣẹ̀ríà ó dákọ̀ náà tó wà sí sàká ọ̀dà owó èèyàn ọba tó wá ní gbèsè lọ́rùn ó jẹ́ gbèsè á jẹ́ àmù àwọn gbèsè oríṣi lọ́wọ́ àwọn níbẹ̀ ká sọ̀rọ̀ àwọn adájọ́ ń jẹ gbèsè èyí ń jẹ gbèsè aṣọ o tọ́lọ́mù bá ní kọ́ yọ ọ́lẹ̀ lèèyàn máa ra sọ nígbà tó ti ní kan tó wọ́ torí òhò á jẹ gbèsè aṣọ o mọ́ gbèsè dáadáa gbèsè ájẹ àmù gbèsè dáadáa ni gbèsè ìtọ́jú gbèsè dáadáa ni ìyẹn lọ gbà tọ́jú sí wọn bá ní thousand five làwọn máa gbà ọwọ́ àpàtàwọ̀ ọlọ́run yẹn kọ́ kọ́lẹ̀ nínú gbèsè dáadáa nìyẹn mọ́kẹ́yẹ́kẹ́ ní gbèsè lọ́rùn kéèyàn kú káwọn èèyàn máa ká tí ó sì pàtàkì jẹ́ kí ó dé ẹrù òbítíbitì ẹrù lọ́mà gbé kalẹ̀ ọ̀rọ̀ ẹ di méjì àkọ́kọ́ mbẹ̀ òun lọ̀rọ̀ sánẹ́bí sọ̀lá àsálà sọ pé dọ́kítọ̀lì mọ́mìn mọ̀ọ́lá kọ̀tùn bí dẹ́yìn ìhì hàtà ayọ́kọ̀tọ̀ àdùn ẹ̀mí ìmùmí nírè wọ́n máa sọ̀rọ̀ pẹ̀lú gbèsè rẹ̀ ní tí wọ́n fi á sì máa jẹ́ kí mọ̀lẹ́bí wọ́n mọ̀ àwọn kan sọ wípé ẹni tẹ́yìn ó kù tó ikú parí òhò yẹn kí ló fẹ́ máa fara pamọ́ fún ìgbà tó wà láyé sí. kò jẹ́ oyè wípé gbọ́ àbúrò oníhàn ẹni tẹ́yìn bá sùn tìlẹ̀ yẹn jarun párú ọ̀dà àǹtí mi oníhàn ọ̀dà mi oníhàn gbèsè báyìí ń bẹ lọ́rùn mi o wọ́n lè bá yẹn sẹ́yìn náà nẹ́ta gbà nira wa lọ́wọ́ nìyẹn. akẹ́rẹ́ nínú kẹta fi da mọ̀lẹ́bí pọ̀ bilhid mawal ma'awana ẹnìkan bá ní tó bá ní ìkẹ́kẹ́ tó yẹ kó ṣe bóyá ṣe kan ni ẹlẹ́ lọ́kùn lọ́wọ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ léyìí tán sọ fún wa ike ní ọmọ ikọ̀ tẹ̀yìn àgbàlagbà ó pè ilé kí ni wọ́n máa ń pe ilé àjọkọ́ ẹ́ àárò púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ léyìí ìfẹ́ sọ fún wa wípé káàyè òun lọ́kọ́kọ́ wa ó ti wọ́n padà kọ́ kalẹ̀ yẹn gbogbo ọ̀pọ̀lọpọ̀ léyìn nìyí àdájọ́ ni kò sí yẹn mọ́ ń sìn gbọ́múgbọ́mù ìyá rẹ̀ ní báyìí àyẹ́ kó lè rí bẹ́ẹ̀ ọ́ láì pé yóò ní ìdìrànwọ́ tó fi kéyìn ó lu igun sí kí ẹ̀ yọjú sí náà nẹ̀ káà fi ìdàmọ́lẹ́bí pọ̀ ìjọba tó bá di àsìkò ṣòro kí ẹ̀ dúró tì kò dúró tì kò jẹ́ ọmọ ìgbà ah, mọ̀lẹ́bí mi lágbájá ń tòótọ́ bákan náà nínú ọ̀nà ìta fi dámà lẹ́bí pọ̀ ń bẹ́ẹ̀ àtàwásùl àtàwásùl almubashir ká máa dọ́dọ̀ ara wa wọ́n ní kí yín ni àwọn kìíní kan bẹ tó ṣe pé tí ń kú lára wa tá a wà láyé ń sìn a sì gba lọ́dọ̀ àwọn bàbá wa bàbá mi nìyí wọ́n bá ti kí àṣùbà tán túwó tá a bá lọ dá fún ọ tí wọ́n tó lè jẹ́ bóyá lẹ́hùn sí tòótọ́ àfihàn àwọn oṣù máa bá wọn jà pé wá o ṣé ah, lọ káwọn ènìyàn lánàá kí ni wàhálà yìí dẹ́ bá sọ pé ẹ lọ kí àkàn gbogbo ìgbà ẹ tẹ́ bẹ̀ lánàá tí wọ́n máa bí túwò yẹn máa ti gan tọ́bẹ̀ oríire ó ti sùn wọ́n lọ lánàá wọ́n tún lọ lónìí wọ́n nẹ sọ òun náà àpàdà lọ́pàá àwọn ọ̀ka náà ni fọ́nà tún wá di alẹ́ the same thing tí à ń kí mọ́gìrì ṣe ṣá ìfẹ́ yẹn lítà àwọn wọlé mo ní kí n parí díje mà lọ́dọ̀ àbúrò ìyá mi ni ẹni ká ah, gbogbo àwọn eléyàn ní ìṣọ̀pọ̀lọpọ̀ àti pàtì eléyìí burú o ìmọ̀ àdọ́dọ̀ àwọn tó jẹ́ mọ̀lẹ́bí ń dáfi dá mọ̀lẹ́bí pọ̀ ní kálọ̀ bókò ní ṣe sí yín ta ló rẹ̀ bẹ́ẹ̀ lèyìn ó ti fẹ́ tọ́lẹ̀ láàrin wa ó dẹ̀ lòmí ti fẹ́ kú ó lè jẹ́ mọ̀rìn lásán ó lè jẹ́ ọ̀rọ̀ lásán ó tó lè jẹun tí ń ṣe ó ti ṣèyàn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó débẹ̀ ló lè sọ pé à ní ìsìn bọ̀dá mi ni wọ́n wà ń tẹ́lẹ̀ yìí ní màá sọ pé bọ̀dá ìmí ni ẹjẹ́ máa wọ́n ni rọ́ ajé ń wá alájọ àtọ̀lọ́wá sí ọlọ́mọ bàdáadáa yín jẹ́ ajé ń wá àtùjọ ọ̀rọ̀ lásán gbà ní ṣe tó jẹ́ ọ̀sán ọ̀dá ìyàgbẹ́ kìíní báyìí ọ̀rọ̀ lásán lásán yóò yìí táwọn ọlọ́run ní ah! gbogbo àlàyé tó kẹ̀ sí fún ìdí kọ́kọ́ dùn mọ́ iná ẹ̀dá kan ẹja máa dọ́dọ̀ ara wa a máa wádìí kí ni ṣe sí wa àìsàn kan lè máa báyàn yìí ó ti tẹ́ni ó ti tẹ́ni kan wá rí láàrin wa gan ẹ̀rọ̀gbà ń jẹ́ báyìí mo lọ sí àbí báyìí mo fẹ́ tọ́ka ẹ̀ sí wọ́n tó wọn sì gbádùn bí evening la nínú tá a pọ̀ wọ́n ní ká máa sálámà síra wa alhamdulillah pẹ̀lú fóònù yìí náà ẹ lè gbé ọlá ni òkè ọmọ pé lónìí ó pè ń jẹta kò kí ọmọ pé tọ́wá tún dọ̀la àwọn kan láwọn kan gbé fóònù á máa pè ní tó sí òòrì inú rẹ̀ ó sì máa dùn pé ọjọ́rẹ̀ àǹtí ó ti pè mí yọ̀ọ̀dà fẹ́gbọ́n mi ó tún ṣàdúrà fún ọ̀rọ̀ tó dáa nígbà fi dá mọ̀lẹ́bí pọ̀ nìyẹn ọ̀rọ̀ dáadáa ọmọ ìwà bímọ àbọ̀hún náà ló bímọ àbọ̀hún ní dáadáa kan àkìrà wa bákan náà nù kẹta fi dà mọ̀lẹ́bí kó àdúrà mẹ́mbẹ́ àdúrà àdúrà àgàgà kọjọ́ máa bọ́ sí kọ̀rọ̀ nítorí pé nù àdúrà tí máa ń gbà jù mo làdúrà tí èèyàn ò sí ń bẹ̀ tí wọ́n ti fún yẹn nínú kẹtí máa ń sọ jù fáwọn yẹn nìyẹn sẹ́yìn pé à ń ṣe ẹ sáà máa tàbí bẹ́ẹ̀ bá tún rántí àdúrà tí máa ń gbà jù ni àǹfààní lùgẹ́yìí nítorí pé kò sẹ́ni tí ó ṣàdúrà fún yẹn ọlọ́run ti gbé mọ̀láìkà kan kalẹ̀ gbogbo dáadáa oríṣi téèyàn bá ti ń kọ́rọ́ fẹ́ nìyẹn mọ̀láìkà yẹn máa sọ pé wọ̀lá tàbí nísìlẹ̀ déédé ohun tó ṣe fún tọ́tọ́rọ́ fún dáadáa yẹn yóò jẹ́ tiẹ̀ náà nínú kẹta àfi dá mọ̀lẹ́bí pọ̀ àdìmẹ́sí àmẹ́mẹ́ ọ̀ kò lè dé mi náà wá sí ní báyìí ẹ̀rí ká kìlọ̀ fúnra wa ká tọ́ra wa sọ́nà àwọn tó ń jágbà láàrin wa tí wọ́n bá àwọn ọmọdé nímọ̀ rẹ̀ ẹ̀yàn ọmọ yìí àgbésẹ̀ bó ṣe fẹ́ gbé yóò léwu o àwọn kan ti gbé báyìí nígbà yìí lọ já sí o eléyìí òun làwọn ọ̀nà díẹ̀ nínú ọ̀nà kíkọ́ káàgbá àti ìdàmọ̀lẹ́bí kọ́ gbogbo kọ́ bá ti jẹ́ dáadáa dáadáa dáadáa ìṣe dáadáa gbogbo ẹ̀ náà là mo wí eléyìí ní ìdèlò náà a gbọ́dọ̀ sọ pé ó ti fún mi ni màá ti fún ọ oríṣi condition yẹn máa wà àwọn èèyàn ní ìbẹ̀ láàrin wa ó ti pé mílíọ̀nù bíi one thousand ló ṣe dé lọ́dọ̀ wọn ṣùgbọ́n gbà mí nìyí wọ́n lè má ní two thousand naira lọ́wọ́ ká bá ti bá wa sọ̀rọ̀ ẹjẹ́ ká bá mọ́ra wa gbọ́. wọ́n yà ó gà á ìrìnàjò ohun tó ń darí ni ọjà ìtàwọn onímọ́tò àwọn onílé àwọn onídúkìá kọ̀ọ̀kan tó ti ní ìkẹ́kọ̀ọ́ wọ́n gbá ah, á kankan fún mi ilé ìjásí pé dídí ìgbà yẹn ni yóò ní ìkẹ́ lọ́wọ́ ó pọ̀ síkò dáadáa ó jẹ́ ń millions nínú náírà ẹ̀rí ká gba ẹni yẹn lódodo ká má dùn ó lè fọ́ sínú nígbà tó kàn wọ́n tó yẹ kó ṣe fún ọ ìkẹta fẹ́rẹ́ àdẹ́sí gẹ̀ẹ́sì ìgbà tó kẹ́ lómi ní ẹ̀rọ sọ̀mù láti ọ̀gá ẹ̀rọ èmi ò ní ṣe kankan nígbà tí mi gbé kíní kalẹ̀ kí mo rí lọ́dọ̀ rẹ̀ ilé yìí máa ń dá ìkórìíra lẹ̀ yìí sì máa ń fa ìwọ máa lọ tẹ kí ni máa lọ tẹ dákùnrin má jẹ kàtẹ́lẹ́ yìí fún ọ. bí ọlọ́run bá ní ká ní ìyá fi kíni ẹ̀ ká fi mọmọlẹ́bí wa tàbá sì fẹ́ tó mọlẹ́bí kí máa ń tẹ̀lé máa ń súnmọ́ rẹ ní darẹ ní lọ àkíyèsí kan tó níyàwó mọlẹ́bí tó súnmọ́ mi yìí ju nílé ilé ìgbé gbogbo sẹ́yìn mọlẹ́bí wa ni àpẹẹrẹ ni wọ́n mú wa fún àyẹ̀wò ẹni tó gbọ́dọ̀ kọ́kọ́ jáǹfà níbi jù nílé ìgbé lọ bẹ́ẹ̀ náà wá ní bá ṣe kanra wà ní ẹ̀gbọ́n èèyàn gẹ́gẹ́ tó pé ìyá kan bàbá kan ọkọ̀ jáde èèyàn náà kó tó di pé ọkọ̀ tó ní tẹ́ padà wàhákàdà ní ẹ̀rẹ́ lè dá àìgbọ́rẹ̀ ní ilẹ̀ ìta èmi gan tó ṣe pé ọmú kan náà lájọ mú òṣìṣẹ́ dáadáa fún mi ọwọ́ abọ́ sọ́ọ̀jẹ̀ kejì ilé kan náà sì ní lé ní o mọ́ta lọ́fà ẹni nìlọ́fà wọ́n kò sí títò arákùnrin kan lọ bí ànẹ́bì lè sọ̀rọ̀ àlọ́ ó ti tàbí kọ̀kọ́ sí dáadáa sí òjíṣẹ́ ọlọ́run ní ọgbọ̀n ìyá rẹ̀ kẹ́lùkà ń tún ní àní ìyá rẹ̀ kẹ́lùkà ń tún ní ìyá rẹ̀ lẹ́ẹ̀kẹta ẹ̀túwò ìyá àti bàbá àti ìyá tún ṣáájú bàbá alẹ́ dídẹ̀ làwọn méjèèjì sọmọ nígbà wá jẹ lẹ́ẹ̀kẹrin jẹ́ni ẹ sọ pé ta tún ní ó ní bàbá rẹ̀ lẹ́ẹ̀kẹrin fa Omi ẹ̀fẹ́ tọ́mọ bá ní four million lọ́wọ́, akọ́kọ́ lọ kó three million fún ìyá rẹ̀ náà. Yọ́sẹ̀ wàá fún bàbá ní one million péré. Mọ́lẹ́bí rẹ̀ dẹ̀ ni àwọn méjèèjì àwọn ọlọ́gbà mọ́lẹ́bí. Lẹ́yìn ìgbà yẹn, ó tún wá pé ta lẹ́yìn náà ni àtìlẹ́ẹ̀kì ẹni ọba tó súnmọ́ ló ń mọ àtìlẹ́ẹ̀kì ẹni ọba tó súnmọ́ ju báyìí làwọn náà ti gbọ́dọ̀ tó yóò fi ní dàpọ̀ ní ìrànlẹ̀. Ṣé ìmá lọ́wọ́ mọ̀lẹ́bí inú o ìmá nínú gidi ìgbẹ̀hẹ́n nígbà mo sì pé lọ́wọ́ ẹ̀ tó fún mi ọwọ́ bà ló sì lọ mú àwọn èèyàn láwọn ọ̀daràn yẹn níta orífẹ̀ táwa náà bá fẹ́ sọ àwọn dáadáa yẹn gbé lásùmọ́ sásùmọ́ nígbà tó bá nípa tí ọlọ́run ti fà sókè líle lè ṣe káwọn tó ní dúkìá àwọn tó wà nípò àwọn tó nímọ̀ àwọn tí wọ́n jẹ́ èèyàn gíga ọlọ́run máa rìn wọ́n lẹ́ rẹ̀ sìn dáadáa lọ́kùnrin wa lómìnir wa ọlọ́run kò sí kó rí wa o àwọn tá a ti kọ́lé ká ní dúkìá rẹpẹtẹ ọmọdé alóńgbàjọ àdánwò tí ó dé wọ́n sọ pé ilé tí ò wúlò ilé ní ìgbẹ́lẹ́ ṣùgbọ́n bí àdánwò bá dé ìyẹn lè má ṣáájú ten million lọ àwọn èèyàn máa pè gbé kó tó ẹni yìí ló sì jẹ gbèsè fifty million wọ́n máa kó jọ pé kó sì lọ ta lé rẹ̀ ẹkùn tó bá kà kí lọ́ka irú àdánwò ní lábàǹtù àbúkẹ́ ti tóbi táwọn èèyàn máa ń pé gbé kó tó gbé kó tó fẹ́ ẹjọ́ lọ ta yìí náà ẹjọ́ sa dúkìá yóò ní wọ́n kọ́ ọlọ́dà máa jọ kàn wá ọlọ́run kó dá wa lọ́lá ọ ọlọ́run kó dá wa lọ́lá ọ ọlọ́run kó já sí fẹ́ ká méjì lórí ẹ̀sùn ọlọ́run ọba ọlọ́run kó kárẹ̀ sí wa ọ ikọ́ ọlọ́dàkùn làwa bẹ́ ọ ètò tó sẹ̀ sẹlẹ̀ ẹbí tó mẹ́ta yà ilé ìlú ó jáde láyé ọlọ́kọ̀ bá di torí jì ọlọ́kọ̀ bá di kẹ́ ọlọ́run kí ó jẹ́ kí àwọn ẹ̀sẹ̀ lórí ẹ̀sùn ọlọ́run ọba سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب